a sì mọ̀ pé àwọn ta jẹ́ mùsùlùmí tí sun Ramadan bá ti kù mẹ́wàá ìbádà wa tó ma ń yàtọ̀ nípa pé ìbádà yẹn ma lékún gan ó máa lékún lọ síbi wíwá òru rẹ̀ Lailatul ó ma lékún lọ síbi ṣíṣe itikaf ó lékún lọ síbi ṣíṣe anábì ní umra tí a bá ṣe nínú Ramadan ó ṣe déédé iṣẹ́ hajj tí a ṣe pẹ̀lú anábì lẹ́sìn wa illa nínú àwọn sẹ́mì tó tún kù òun náà ni itikaf èyí tó lọ ń sọ pé wala tubashiruhunna wa antum akifuna fil masajid olúwa ni ẹ yẹra fún àwọn ìyàwó yín tẹ́bá ti wà ní itikaf títí tẹ́ ìparí itikaf àwọn tàbá ní èròǹgbà ti ṣe itikaf alẹ́ ọ̀la lábẹ̀rẹ̀ itikaf wà lẹ́yìn bá da salatul maghrib a sì nípò ní itikaf tí ó bá fi sí jẹ́ ọjọ́ mẹ́wàá ó dìgbà tàbá ti ìdìde ká tó sẹ́rí padà sílé ṣùgbọ́n fún àwọn ní ṣe itikaf àwọn ọmọ lọ fún kiyamul layl a mọ̀ lọ darapọ̀ máwọn ọmọ ìyá ní masjid torí pé ká kírun ní jama lẹ́n tí wọ́n rí kìyàmù lẹ́yìn ó dájú ká dá kìlọ̀ pàápàá nítorí hadith èyí tó wá tánàbí sallallahu alaihi wasallam sọ pé man qama ma'al imam hatta yansarfu kutiba lahu kìyàmù lẹ́yìn ẹnikẹ́ni tó bá lè dúró ti imam tí ń kí tarawih àbí kìyàmù títí tí máa ń fi parí irun tó fẹ́ kí tí máa ń fi yípo tó tú wọ́n lẹ̀ wọ́n kọ́ lẹ̀ fún pé gbogbo òdíje òru ọjọ́ yẹn ẹnìyẹn fi dìde kírun fúnde eléyìí ó ṣe pàtàkì láti sa àwọn àyè tó da lẹ́sà bí táti lọ darapọ̀ mọ́ àwọn ẹ̀yà tó wọ́n máa ṣe kìámu ní látàlẹ́ ọ̀la tí ìgbàláyè bá ń bẹ fún wa ká lè ṣe tàràwí kan ká tún lọ fún kìámu lẹ́yìn la aiba fi kọ̀sálébù mẹ́ irú ilé ìgaga ló mọ́ ń ṣẹlẹ̀ ní haramaini sharifai èyàn ní Makka àti Madina tàràwí là ń kí láti gbàtàwẹ̀ ti bẹ̀rẹ̀ tó bá ti á di àkókò kìyàmùlé ẹ kọ́kọ́ kí tàràwí náà ní Kaaba àti Madina tẹ bá parí rẹ̀ rákà mẹ́wàá ẹ wá sinmi ọgbọ̀n lẹ́yìn ọgbọ̀n yẹn الصلاة على ala al-qiyam ya thabakumullah ẹwà wá ń dúró tí ẹ̀dà ṣùgbà bẹ́ẹ̀ni tọ́rẹ́kì 23 raka tíraka kọ̀ọ̀kan tẹ́mọ̀ kí fi hizbu kọ̀ọ̀kan kí ń bẹ̀lẹ̀ èyàn mọ̀ pé ranù èrè gbé láńsẹ̀ ń bí èyàn má kí a rẹ̀ pé àbọ̀ ọ̀gbọ́ sáà ẹ̀ náà sí mẹ́wàá lìjẹ́ náà àwọn tí wọ́n ń bẹ ń bí táforíjì dájú ìdí kàábà ọlọ́run ni man dalahu kana amina ẹn tó bá ti wọnú kàábà ọlọ́run ni àà ìjátán táwọn bá yà ọ̀lẹ́ nídìí ìbádẹ̀ yóò pọ̀ tọ́bí ojú bẹ̀rẹ̀ àwọn tún alágbà àwa wá lẹ àwa tá jìnà sí bí wọ́n àti ó ti lọ́gbọ̀n ọdọ́nù ìjáàbù tó bá dáadáa pé ẹ̀yí sábà kéèsì ṣe bí èyí tó ti jáde lọ́jọ́ kẹkọ padà kó bí àwọn olóṣè kírùn ọ́n fẹ́ lè sí ìgbàrún yàá fúnlélẹ̀ ẹjá jára mẹ́sìn tó máa ń pè yàn ní alìsúnà alìsúnà kò lè ṣe ìbádà tó lẹ́rìí wọ́n tẹ bá dé masjid tẹ bá bá àwọn sọ̀hábà nẹ́bì ẹrù kó ọmọ nǹkan mí ṣe jẹ̀sìn lọ wọ́n tẹ bá tún dé ní ọjà tábá bá tó ń tà tí wọ́n rà ẹrù kó wó nìkan ni wọ́n máa ṣe tó fúnde lẹ́yìn látàlẹ́ ọ̀la ìbádà wa ti yàtọ̀ ọlọ́run ó ṣe ní rọrùn fún wa ohun tí a rí lápọ̀sílẹ̀ nípa náà bí mo sọ pé kò sí oorun mọ́ wọ́n ni wà áyíkọ́dọ̀ àlàwò anábì mọ́ jí gbogbo àtọmọwọ́ àtọmọsẹ̀ ilé rẹ̀ kò sí oorun tó bá ti di last ten days of Ramadan kí lè tiwa náà ó lè jọ ní anábì ká yí àwọn òru yẹn yíyè wọn ni pé kò sóorun ẹni tó bá fẹ́ sùn kọ́ fọ̀sán sùn lórúkọ fúnjọ́ mẹ́wàá yẹn orúkọ àsìkò sẹ́là wáyé ọlọ́run bó ti kọjá sí rọrùn fún wa a nígbàgbé pàtó sọ̀rọ̀ tí ìtìkáfù náà tí a bá lè palẹ̀rù mọ́ gidi gan tó sì ṣètò bí wọ́n sì máa gbó jẹba ní masjid sàárẹ̀ àti sínú kí a kẹ́rì táyà pátápátá bí iṣẹ́ ayé lọ <coughs> kí a for good ten days kí a náà tó padà dé tọ́lọ́run bá fẹ́ èyí ó rí pé ìgbàgbọ́ òun tún lékún bẹ́ẹ̀ ìbádó tọrọ yẹn lọ́rùn àwọn aláṣẹ ìtìká fún gbádùn aláṣẹ ilé kò kó burú ṣùgbọ́n fún náà ń

اولاني وين وعليكم السلام ورحمة الله واحد الثاني الثالث الرابع الخامس السادس بسم الله وأنتم فجزاكم الله خير طب نعم

Náà. Tọ́. Tọ́. Gbogbo ìwà tí ṣe ìtọ́nù ìgbésàlá, aláàbí ló sì, ó sì sọ ní ẹni ẹ̀kọ́ tí gbogbo wa mọ́ ṣe bí táàmọ́ láàrín tí a bá ti dá kan. Wọ́n mọ́ mú ẹ̀rọ tó bá ṣe é ṣe

bá di ọmọ ìjọba tó náà bá ní kí oṣù tó mọ wà nìjọ náà lọ tàbí oúnjẹ náà lérò àfààní sáábà mọ èyí ni ìbéèrè ọwọ́ àwọn ọmọ ìgbà tó kéré ó bá tí èyí sáábà sọ الحمد لله وكفى ثم الصلاة والسلام على محمد المصطفى وعلى آله وصحبه آل الوفا وسلم تسليما كثيرا oníbèrè wọn ní síwájú ká tó bẹ̀rẹ̀ tafsir wípé atarawají nípa ríran wa létí nǹkan tí àwọn astronomers tí wọ́n tẹnumọ́ lẹ́nu lọ́lọ́ yìí tí wọ́n sọ pé ní ohun tó bẹ̀rẹ̀ láti April 8 wípé òkùnkùn máa gba gbogbo orílẹ̀ ayé fún odidi ọjọ́ mẹ́ta tàbọ́jọ́ márùn kò ní sí mọ́lẹ̀ rárá pé káwọn èèyàn para ẹ̀ mọ́ nínú èrè ń jẹ́ ìmọ̀ àti ìwádìí tí wọ́n ṣe ìgbà mí ọlọ́run sí mọ́ fàjọ lọ́run ẹkùn kò ní rí bẹ́ẹ̀ láti fi já mọ̀ ìpé láyé ṣàlú àmá yẹfà alùwọ̀ ṣàlú ohun tó bá sí kọ̀ sẹ́ni tí ó bì fún délé wọ́n ní ibẹ̀ làwọn ti fẹ́ mọ́rọ̀ wa pé ibì kan wà táwọn máa ń ṣe sọ́láàt ní gbogbo ọjọ́ júmà ọwọ́n ní júmà àti ìmáàmù kì í lo àyà yẹn ṣùgbọ́n bí táwọn máa ń lò sí ni pé láyé ṣàlú àmá yẹfà alùwọ̀ ṣàlú pé ta ló bí ọlọ́run nípa ohun tó bá ṣe torí òun ló bí gbogbo èèyàn wọ́n ní ìmáàmù yẹn mọ́ ń lò lọ síbi pé tó bá dijọ́ gbé dàrú kìyàmà tọ́lọ́ bá ní kí ṣe ká ní mọ wọ àlìjẹ́nà lọ pé làánà tí wọ́n ti làánà rẹ̀ yẹn òun náà nìyá rẹ̀ ta ló bí ọlọ́ àwọn afẹ́ béèrè pé ṣe ìtumọ̀ áyà yẹn sósì bá a lọ bẹ́ẹ̀ bákan náà nú àkídà Islam sósì tọ́ka gbà wípé Ọlọ́run bá lè fa ṣètọ́nì sínú àlìjẹ́nà nítorí pé kò sẹ́ni tí ó bí al ìdáhùn lórí eléyìí gbólóhùn pé kò sẹ́ni tí ó bí ọlọ́run lórí iṣẹ́ tó bá ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ó bí gbogbo èèyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹjọ́ kan ń bẹ èyí tí ọlọ́run bá ti dá parí pé báyìí ni ó ṣe rí téèyàn bá ní iyèméjì nípa rẹ̀ ìyẹn di kèfèrí téèyàn bá ní iyèméjì nípa ìyẹn di kèfèrí irú ẹjẹ́ wọ̀ ọlọ́run bá dájọ́ pé man amila sọ́ọ̀lì ẹni tó bá ṣe tó bá nígbàgbọ́ sọ́nà tó ṣiṣẹ́ rí falahu tí wọ́n náà jẹ́ kí ní aljanna àwọn ni wọ́n wà aljanna ọlọ́n sí lẹ́ntọ́ bá síṣẹ́ burú àwọn ni lámùwọ́ná wà máa wá hùmùná wà máa lè dọ́ọ̀lì mìíná min ansar ọlọ́n náà ni ọgbà àtó kí a sọ pé kò sí tọ́lọ́wọ́n bó lè ṣe ẹntọ́ bá síṣẹ́ bú lè wà aljanna tẹ bá gbérò áyà ìsíwájú ẹnìyẹn so yẹ ó ṣeéṣe kó gbé gbági torí pé ọ̀kan tó mú tọ́nà wọ́n mọ́ yẹn ọlọ́ni la mubaddila li kalimati rabbi gbogbo ohun tí wọ́n bá ti dákọ̀ sẹ́ni tó yípo kò ní sí ní yípo gbọ́lọ́rẹ́ fẹ́ léyàn sí fún lélẹ̀ àwọn alámẹ̀rí èyí sóyé kọ́lọ̀ sọ dáyì ó sì ń tó wù ní sóyé ṣùgbọ́n lórí àwọn kan tó ti dá lẹ́jọ́ sóyé èèyàn kìí ṣe méjì ń pẹ̀ gbogbo ẹnu là mọ́ fi sọ pé bọ́lọ̀ sí sọ ní bẹ́ẹ̀ náà ló sì wà lọ́dọ̀ mo rò pé wallahu ta'ala a'lam tí sójà bá gbẹ́ èrò e pé àwọn bí ìbẹ̀wò sójà ti máa ń pọ̀ sí lára ẹ̀dá gbúgbúrò kan pé ó máa ń ṣeé ṣe lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ìwà àti ìbájọ́ ń lé sí ara yín tàbí tó nǹkan dákẹ́ ìbẹ́sì ló káṣá ní kí mo sáré lọ bẹ̀ nítorí pé ìwà action bẹ́ẹ̀ dé lẹ́yìn yẹn ó lágbára. wọn tí ó wá jẹ́ ìtàn tí ó ti dá wa lójú ní irú ẹ̀yìn yẹn sí ẹ̀ṣẹ̀ wò ló wà lọ́wọ́ ẹ̀ láti ìwé kẹmọ̀ ọ̀dọ́ ní sójà ilé ìbẹ̀rẹ̀ ọmọ sójà wà ilé ọdákẹ́ wọ́n sọ fún kéèkéè tó dákẹ́ tó bá ilé gbé ilé Jazakumullahu khaira ẹni bèèrè yẹn lẹ́ẹ̀kejì ó wáyé nípa pé a sọ pé àwọn èèyàn tó bá lágbára tó bá ń bá wọn yàtọ̀ máa ń ta wọn láyà tó ń parí ogbó tí wọ́n wọ́ ní ń wo bí tí yà ó jẹ lára rẹ ni tọrọ mọ̀ pé tọ́lọ́m bá fẹ́ apó òun káyè àti ọjẹ́ tí ó jẹ́ ọ kódò èyí ó tún mú tékèwé ìyà èyí ó tún mú lọ wọ́n ní àwọn sọ pé tó bá ti fura sẹ́nìkan bẹ́ẹ̀ tó ń jambala tó ń ṣe bá tó dákẹ́ tí ń wọ̀ <laughs> ó ní ohun tó fẹ́ ṣe ni fún nílé tètè máa bẹ́ wọ́n ní tó bá jẹ́ pé ẹni tó dákẹ́ tí ń wò wáyé kò lágbára sọ́jà kò ọlọ́pàá kò civil defense ṣùgbọ́n agbára tóun ní ni agbára ogun táwọn yẹn pé jẹgbẹlẹjẹ ló ń wó ni lọ bẹ́ẹ̀ tẹ bá lè ṣe tí òfin ní délé nìkan ló tọ́ bẹ́ délé wà láìrú ẹsẹ̀ ìtẹ́bá rántí ìjà òṣèlú lọ́sẹ̀lẹ̀ tí wọ́n pa bàbá tí wọ́n pa ọmọ ẹnìkan wọ́n ní pariwo pé ni ọ lọ tọ́bẹ̀ lọ gbogbo wa ò lè rúlá o ẹmú balẹ̀ ní o tọ́bẹ̀ délé ẹ̀ o tó jẹ́ ti wọ́n mọ̀

wọ́n gbà pé ìmọ̀ sọ̀rọ̀ ìmánì mọ̀ sọ̀rọ̀ ìmánì mọ̀ invite fitna látọ̀dọ̀ lọ àti ẹ̀fẹ́ pẹ́ wọn náà pẹ̀lú ìmánì tó ń sọ yìí ìmọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyàn máa ń jẹ́ kọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ah ọlọ́mẹ́ni tó ní òótọ́ ọlọ́sábò wa ní ìmánì bàbá ti lọ́rọ̀ ìmánì èmi ọmọ fi fìtínà sí yẹn lágbádá èmi ò ní ìmánì o ní ìmánì ọlọ́mọdàmí wo ìní ìmánì o yóò tún mọ tẹ́bátẹ̀ wo àwọn ànábì ọlọ́run rẹ̀ pé bó ṣe rí nìyẹn ànábì ní àwọn tádánwò wọn ga jùlọ àwọn ànábì ọlọ́run àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tún tẹ̀lé wọn nípa ọrọ iman sáwà torí kójú ọba fọ́ àní pẹ̀lẹ́fọ́ tọ́ wọn ní ọlọ́pàá tí wọ́n bá sọ dúkìá wa ń ta agèjì wọ́n láàtàbá ní masíìnì tí sí ti rẹ̀ kó tó di pá délé wọn rò pa tò ara ní lóòjò ti fẹ́rọ̀ káwa fi nǹkan bò sẹ́wọ̀n pé tí òjò bá pa masíìnì tí síìtì rẹ̀ ti ya yóò mú mi yóò tọ́ bá ti jókòó lẹ́ ọba ká bàbá àdíyá èwo ń ta sọ yìí wọ́n ní ká tètè wá mójútó ọlọ́run sọ alẹ́sẹ̀ náà wọ́n ní síta máa wá rí pé agbára ògùn ní bẹ́fẹ́ ni ẹsẹ́ ká máa lọ bẹ̀wọ́n náà àbí Masha Allah mo ti pín ọ̀rọ̀ yẹn méjì o tó bá mọ̀ pé nìkan lóògùn aburú lọ́wọ́ kò sí ní ètò ẹ̀sìn Islam kò sí ní ẹ̀kọ́ Islam kọ ọmọ lọ́tọ́ pé ọmọ pé mi maskar tó yé anábi maskar lọ labibu àbí ibnu gini ọ́sàsá nábi omo tó yé mọ́tọ́lásàsì mọ́ sí askari rẹ̀ jọ dágbára rẹ̀ òun náà bọ́lọ̀hún mẹ́ ṣùgbọ́pọ̀ ọmọ lérí ọmọ fọ́gbáyà ẹ̀tà ìníwò àdánwò kan yẹ̀ o tàbá mọ̀ ìpẹ́ nìkan àwọn àtẹ́jọ níjà sáré tọ́ dákẹ́ fẹ́mú tí wọ́n wá báyìí wọ́n gbọ́ abẹ́ mọ́ bínú ọmọ kí ó mọ̀ ògùn pé lọ́gbọ́n ẹ̀rẹ̀ ní tí ẹ̀lógún ẹ̀lógún àwọn ọlọ́lágbára wà láàtọ́ láburú pé wọ́n jẹ́ ọgbọ́n ti jẹ́ fún lọ aṣọ fún pé ha ọkọ̀sẹ̀ lírí èsù òun lọ́sẹ̀ abésùpílẹ̀ ló kọ rẹ̀ ń jẹ́ tóyé tọ́rọ bá wá rí bẹ́yìn ọlọ́ni la takhafuhu wa khafuni in kuntum mu'minin tọ́rọ bá ti rí bẹ́ hmm? wọ́n wà lọ sábọ́lọ̀

nǹkan kò ṣe nìyẹn ṣùgbọ́n kì í ṣe lábẹ́ kí wọn náà wà lérí tọ̀ ilé ìjẹ́bù ti jẹ́ wallahu ta'ala a'lam náà wọ́n á dùn. náà náà náà àwọn tó ń kúrò lórí tẹ́lẹ̀ yìí wọ́n fi ṣe ẹ̀rọ lórí àbámọ̀ tó bá ń kúrò ní ẹ̀rọ ọ̀ọ̀kan wọ́n máa ń Arulite. Alhamdulillah wa kafa thumma salatu wa salamu ala Muhammadin Mustafa. Alhamdulillah ẹni ìgbà tí a sì sọ̀láta ásìrìta, a pèrà wa lákèsí nípa àtọ́ kírò ilé àlọ́lá fún amẹ́rẹ ọ̀kọ̀kan. Ẹwà láì fẹ́ mà, àdáyẹrí, àwọn tó dó lé àlọ́lá ni, àbáhùn tó tẹ̀ tó sáfú tó fẹ́ gùn jù mọ́sálásí yìí lọ níwájú ṣọ́ọ̀pù ń bíbà tí wọ́n fẹsẹ̀ kára wọn sọ bá wọn náà wí ìbéèrè nìyẹn ìdáhùn àwọn olùmọ̀ nípọ́ bá wọn wí gbogbo àwọn tó tó mẹ́rin ò níhùn báwọn olùmọ̀ sí sọ nìyẹn pẹ̀lú kí èèyàn lọ wo gbogbo àwọn bí tí mo lójú pé mo wo bẹ́ẹ̀ náà lábá ni mo sì sọ nínú ikhtiyarat fiqhiyya bàbá sọ́lì ibn Uthaymin ìgbà tí ẹnìkan bí wọ́n ipa gbọ́ pé kàábà ló ní ládájú níbi tí wọ́n ti ń kírun bákan Madina tẹ̀lé òun wá wà ní kọ̀sí ìlú bàbá òun wá fẹ́ gba aládà kàábà wọ́n wá ń kí zúrì lọ́wọ́ tó ń bá sálọ̀ alámúlé òun tó ń tẹ̀lé wọn tó ń kọjú sí kíbílà òun nírun àbó wọn nírun bàbá ló nírun bà jẹ́ tó fẹsẹ̀ rẹ kò lẹ́sẹ̀ ẹ wo tí wọ́n fi dá wọn rọ̀ kọ̀ndíṣàn tí ó jẹ́ onírun ni pé ọjọ́ ìsá fún wọn ó ní lè jọ ìsá fún wọn àwọn ah, ni ajẹ́ kò lè nírun ń báyìí àbùrọ̀sọ kò lè nírun pé sẹ́yìn lọ́lọ́run ẹ̀sùn mọ́ sọ pé kò lè nírun sẹ́yìn ni ṣùgbọ́n fún ọ ní májẹ̀mú tí ò lè wà lára àrùn tọ́jẹ́ pò ní òṣòkùnfà tó fi nínú fúndẹ̀lẹ̀ wọn ni tọ́ bá ti lè fẹsẹ̀ rẹ kú ẹsẹ̀ wọn ò ti nínú ó ní kọ̀rọ̀rùn àwọn ni a jẹ́ pé kọ̀rọ̀rùn kò ní òun nìyẹn fúndẹ̀lẹ̀ yẹn tí ó bá ti jọyìn àwọn jama ẹni mo ti sọ lẹ́ẹ̀kan ohun táwọn ni wọ́n sọ tọ́ bá jẹ́ pọ́ dáhùn rẹ̀ kí ń bẹ̀yẹn ó ní òun tí sọ yẹn ẹni tó dúró lẹ́àlọ́ àlá tọ́ dáhùn kí lóhun nìkan tọ́ bá dá kí ó ní ẹ̀sìn ọ̀run rẹ̀ ní ọ̀kan lọ́ọ̀lẹ̀ àmọ́ 8% tó ní jẹ́ ti jama tó yé ṣùgbọ́n pé èèyàn jápò lára jama àlàfo ń bẹ láàrin wa àtàwọn jama ọwá lọ ń tẹ̀lé jama ẹnu olùmọ́kò púpọ̀ lẹ́nu ilé ìjẹ́bù ti jẹ́ wallahu ta'ala ẹ̀tàbá ṣe tán tọ́ra ti mú nọ́mbà kan ẹmọ́ bínú ànítorúkọ́ jẹ́ máa wa alaikum salaam wa rahmatullah gbogbo àsìkò ló pátápátá ìkírun bí bá tó pè é ìdáná mọ́sálásí ó tó lè sọ dìjà tí sáyẹ pé àti wí wí wí tí ò tí ò yí padà ojoojúmọ́ là ń sọ pọ̀ wọ́n á lóko pọ̀ wípé ẹni bẹ́ẹ̀ ṣe kákú wá fílẹ̀ ni àbí kábọ̀ omi lọ. alhamdulillah oníbẹ̀rẹ̀ ni àwọn lẹ́nìkan lẹ́gbẹ̀ẹ́ èyí tó ṣe pé kìkìrì àwọn ti wúwú yọ sáà ìgbà mẹ́rin sọ́dìjà Njem òfin ẹ̀sìn sọ́tọ́ ká fi ilẹ̀ káwọn ọmọ kí ti wa kámọ̀ ilẹ̀ pé mọ́ àbámọ̀ owó èso alìjẹwà ìdáhùn nípa àmọ̀ èso ni a mọ̀ sọ́ǹsọ́ anábì ni olúwa gbé mi dìde sẹ́yìn aráàlú Mẹ́kà gẹ́gẹ́ bí àfijọ arákùnrin kan dáná táwọn àfòpiná fẹ́ kó sínú náà tí wọ́n fọ́ gbá wọn pé kí mo ń gba yín létí kẹmọ́ wọná ẹ̀sìn já ọwọ́ mi ìníye ma ṣe bẹ́ẹ̀ títí tọ́lọ́wọ́ bó fi dájọ́ láàrin mi àti yín àwọn olùmọ́ni ìdájọ́ ni pé títọ́lọ́wọ́ fi pa mí tàbí tó fi pa yín yọ́ pa mí sórí pé ìṣiṣẹ́ tọ́lọ́ ni ma ṣe lórí yín lọ tẹ́ẹ̀sì gbà tàbí kọ́ pa yín mọ́ mi lọ lẹ́ni tí ń jíjà gbogbo kọ́ mọ́ wọná tó sì lọ náà fún lélẹ̀ àwọn tá jẹ́ dárí àbáwà tá jẹ́ ẹni tí ń kọ dáadáa tí ń júwe dáadáa tí ń kọ àìdá à ní iṣẹ́ tá mọ̀ ṣe lọ́tà ìkú ni o tí gbogbo èèyàn bá kú da bá ti da tẹ́lẹ̀ ta láṣẹ wà sí fún ta ló kù tá mọ̀ ṣe wà sí fún lélẹ̀ torí pé gbogbo èèyàn ní da bá àṣẹ rí ló fi kan fa ká dáṣẹ́ dúró ká bá lọ ilé ìjẹ́ ti jẹ́ ẹni dá dúró ẹ mọ̀ sí ọlọ́ni wallahu a'lam náà wa alaikum salaam wa rahmatullah tí wà ní ìbá sálámà ẹgbẹ̀ tọba tí a bẹ̀rẹ̀ ìbéèrè yá lò rẹ̀ ìran asáwò alhamdulillah ẹni yìí ní àásìsọ láti tàràwí ní jẹta ní mọ́sílì àwọn bíṣẹ́ ìdíká kẹ́ráka méjìká tó sálámà ráka kẹ́rànlá ni máa mú kí máa ń bá jókòó àtàyà ayé máa ti subhanallah subhanallah subhanallah subhanallah ìmáàmù dáhùn ọkàn ju sálámà sí gbogbo kálùkù náà bá sálámà wọ́n bá tún kírun

ṣùgbọ́n àwọn olùmọ̀kan sọ bẹ́ẹ̀ o kásòdùn mo rò pọ́yé ẹ̀ tẹ́bá sí láwọn owó tẹ́ bá dákọ wọn tẹ́wò pé àwọn olùmọ̀ ni ṣùgbọ́n bẹ́ẹ̀ tí òpó tó nínú mímọ̀ àṣìṣẹ́niwọnú ohun tó bá sọ ohun tá bá rí tó dọ́gba òun náà láwọn fi ṣiṣẹ́ ó ọ̀rọ̀ ìtìkáàfù náà ẹ̀yọ́ bí i ti bẹ̀rẹ̀ o Alhamdulillah, oníbẹ̀rẹ̀ ni ẹn tó lá ní ẹ̀ láti ṣe i'tikaf ṣùgbọ́kọ̀lẹ̀ ẹn tí ọmọ ogun ìjọra fún ní masjid ọba rẹ̀ ń kọ̀ndíṣàn pé kò sí bó ṣe fẹ́ ṣe ṣé tó bá káàrẹ̀ bá parí pẹ̀lú àní ẹ̀rẹ̀ tó da yẹn tí ó ń fún lábẹ́ ẹni tó ṣe i'tikaf àbí wọn ò ní fún alákọ̀ọ́kọ́ tá a bá lẹ́ni tí ó gbogbo oúnjẹ wá bá wa mọ́síláṣí kò túmọ̀ sí ká má ṣe i'tikaf àwọn kan ń bẹ wọ́n máa ń dáwó papọ̀ ni ṣẹ́mọ̀ bẹ́ẹ̀ ìyá àwọn tó fẹ́ ṣe i'tikaf fún àwọn kọ̀ọ̀kọ̀ wọn lẹ̀ kálukú níye tí ọ̀dà

àti jẹsàárì àti sínú fẹ̀gbẹ́rọ̀ gini ẹ̀yìn bá tán lóhun lọ ti káàmù kan sáwọn ará ilé tí wọ́n rọ́jú sí ẹ̀yà láàrin náà ah, ah, ní tí wọ́n fó jẹ wáyẹ̀ pípẹ́ àtọ́ àfá yóò ní ní àwọn tí wọ́n jẹun lọ́hun tó bá jẹ́ pé eléyẹn ni a jẹ́ pé èèyàn fọwọ́ mọ́dé ọlọ́run tẹ́kùnlá mẹ́sítẹ́tọ́tún apáyọ ọlọ́run níbi tápá wa tọ́ka àmọ́dé ìtápá wọ̀ká àfilẹ̀ àmọ̀bí ọlọ́run kó tètè ṣèyàwó bákan náà kó sì tètè sí àsìkí èyí tó yẹ pá fowólẹ̀ fún wọn tó ọmọ náà kódà tún fi ti ẹ̀múlẹ̀ pé tẹ bá náwó tẹ́tẹ́ tún nídò ẹgbà ti ẹ̀mú ní ìkẹlẹ̀ gbowó àwọn sì lọ ìtì káfù tọ̀ ilé ìjẹ́ bí bó ṣe jẹ́ ó clear bí lọ́n sọ wọn lẹ́sẹ̀ náà nọ́mbà ọkọ̀ wàá ẹni tí è ẹ̀bẹ̀ alhamdulillah ẹni bèèrè tẹ̀yìn wá láti bèèrè wáyà abdullahi ibn abbas èyí tí mo mú wálẹ̀ kan tọ́lá náà bí sọ pé ordọ̀ta àléyà alẹ́ umam wọ́n fi àwọn ọjọ́ anábí ọlọ́run bá kọ̀ọ̀kan hàn ní ẹwà nínú ọwọ́ ọ̀parí àdísì yẹn bí mo yẹn pé ó mú lẹ́dínà láyẹ̀stẹ̀rùkúnà wà láyẹ̀stẹ̀rùkúnà

sóyé Abu Hurairah tàbí Sa'id al-Khudri tó wà náà tún sí tánà bí rẹ̀ sọ wípé yes ilé ìtọ́ ká ń sọ wípé sí serúkíá yóò já ẹ̀bọ́ kúrò nípò kọwàlì jẹ́nà láì ní torí kó ti serúkíá kàlà nínú àlàyé tí Sheikh Salih ibn wọ́n mọ́ fọ̀yẹn nígbà ìjà ìlí ẹ̀rì pẹ́nìkan bá náà bí oníwò jísọ lọ́n èmi jẹ́ tí máa ṣe rúkíà nígbà ìjà ìlí ǹjẹ́ mo lè máa ṣe nísìn náà anábì ní sáwọ àwọn gbónà tó ń fi ṣe rúkíà yìí tí wọ́n bá ti tako àkídà làbásàbì rúkíà máa lam tẹ́kún ṣírkà ohun tá anábì sọ yìí anábì ní àtún sọ ife ẹni tí máa ń ṣe rúkíà ẹ̀kù yóò jẹ́ tí ò ṣe rúkíà ìrọ́ ni rúkíà tọ́ kódà dí tún ni owó ẹyọ kan tọ́ tọ́ láti gbà látara Quran òun lówó tí ẹ gbà láti pàṣẹ kó fún aya Quran se rúkíà tó fún lélẹ̀ àwọn tí wà àwọn faramọ́ ilé yẹn nínú àwọn tí wọ́n tú wa ala rabbi yatawakkalun àwọn tó ń pẹ́ tẹ́sẹ̀ wọ́n mọ̀ òwúrán ní ìjọ ọlọ́ọ̀bá ní jìnà yóò jìnà fún rẹ̀ tẹ́rí máa ń fọ́ wọn òjìlú paracetamol yóò lọ tó bá lọ tó bá sì rí lọ́mọ̀ tínú máa rún wọn bí wọ́n bá ń yàgbẹ́ wọ́n nílò fìlàjí wọ́n nílò septrin náà wọ́n lánàá bí ò practice ẹ̀ṣùgbọ́n ànàbí sọ ohun tí wọ́n sọ nìyẹn wọ́n sì yá mọ́ ìpinnu nǹkan tánàbí sọ ọ̀rọ̀ wà ń bẹ fún wa ọjà bó ti jẹ́ ṣọwọ́ kílé àrí tọ́ ìjọta ìná àbẹ̀tẹ̀bà rí bá ti fọ́ nísìn àbìlàfíṣò nílògùn mọ́ mọ́ ọ̀bọ̀rọ̀ bí bá sàdá na na nípa dédé sise. الحمد لله ونبيرني وقتان صور لك أمواتر آه ibn Munzir wa èyí tó sọ pé òun mú ọmọ òun lọ sọ́dọ̀ ànábì òun wá sọ pé wòwó bẹ̀rẹ̀ ànábì mo ti fún ọmọ yìí nìkan báyìí ní dúkìá mi ànábì wá ní sí gbogbo àwọn ọ̀rẹ́ ló fún ó ní rárá ànábì ní mọ́fún ìṣẹ́lẹ̀ rí o ó sì gbọ́dọ̀ gba ẹ̀bùn yẹn padà ní o torí kọ́ jẹ́ pé ẹgbẹ́ kan ara rẹ̀ ó paralyze lálìkìyà náà nítorí àìṣedéédé rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ tó yé wọ́n ní ẹwà láì fẹ́ béèrè pé sí ọ̀rọ̀ yìí náà sódérú stéèjì pé ìkan nínú ọmọ wa ó mójútó mọ̀rọ́jà rẹ̀ dáadáa awára ra fún fi sí ẹlákì Soye tí irú eléyàn náà só ti débi pa fún ní nǹkan ta fara a ti sọ ilẹ̀ kan ọ̀ẹ́kẹ́ tún bèèrè lè alóhun tí ń jẹ́ ádìlù òun náà ni ìhà tí gbogbo àwọn èèyàn bá kọ wa ẹn tó bá kọ ìhà wa jàwọn lọ Islam kọ ká má dáadáa lọ á déédéé ni pé bó wa dá sóhun náà ọmọ tí ń ṣe mọ̀rọ́jà àtàrà ẹ̀bù fún èyí tí ò ṣe kí lójú òun náà mọ́ sí na òun náà sírìọ̀sì ní náà tó yẹ léyìn abdá mùsáraka alẹ́ nìyẹn mùsáraka kí wọ́n mọ̀ jowó ara wọn eléyìn dá eléyìn dá ọlọ́run ọba náà fẹ́ ọlọ́run ní sáré owó ìlà mcpherty ẹ mọ sáré

ọlọ́run náà máa rárá lọ́yọ̀ wọn encourage ara yín lórí dáadáa ti bẹ̀rù ọlọ́run yes. Mm-hmm. Mm-hmm. ẹ̀yìn tó ayà yẹn fún ọ̀tọ̀ bá gbọ́yé inna Allaha ya'murukum bil adli wal ihsan ya salam àwọn olùmọ́ni ọlọ́run bá pàṣẹ pé kẹjọ ń dédé kẹtún jẹni tí ń ṣe dáadáa sóyé wọ́n ní dédé òun ní pẹ́ni tí ń ṣe dáadáa sí ọ òun ṣe dáadáa sí dédé ló ń ṣe yẹn dáadáa ni ẹni tí ń ṣàìdáa sí ọ ọwá ṣe dáadáa sí dáadáa lòun adìlù ni pé eléyìí dáa sí mọ̀ dáa sóhun náà adìlù nìyẹn ohun tá à sọ̀rọ̀ bá ní àsọ̀rọ̀ ìsáà níjọ́ bá débi ọ̀rọ̀ ìsànà ẹmọ mú níwá ọjọ́ bó ti jẹ́ náà wa alaikum salaam wa rahmatullah jí náà bẹ́ẹ̀ ah tán tí ló lè pa ẹ̀ jazakumullahu khaira ọmọ ìyá wa tí wọ́n ní nọ́mbà tó kún wọ́n ní ọ̀rọ̀ tàwọn yìí ṣe ìbéèrè ṣùgbọ́n nǹkan táwọn fẹ́ ká ṣe ni mudhakara ìtawájí gẹ́gẹ́ bó lọ́wọ́ wọ́n fẹ́ kọ́ lọ ní agbọn olè jíjà torí pé àwọn rí pé olè jíjà ní lọ́lọ́ ìti pọ̀ jù èyí tó wá pọ̀ jù ní olè jíjà ní lọ́lọ́ ìmọ́síláṣí làwọn yẹn ń jà lónìí ohun tó bí ọ̀rọ̀ yẹn ni spíkà yìí tí ẹni ibì kan wá já kọ́nà ọba sọ dẹni rẹ̀ torí iṣẹ́ bí ní kéèyàn jalè ká tó sọ pé èèyàn jalè ilé olúwa ẹ rí pé bátìrì sólà ah wọ́n gbé débi ṣùgbọ́n ọ̀rọ̀ bí káì gbogbo bátìrì solar mask orùpó ń tọ́lọ̀ fi dóòlà ti wà yìí náà ni pé inú ṣọ́ọ̀bù kẹ́ ń kọ́rọ̀kọ́rọ̀ bí ẹ̀wọ̀ inú ṣọ́ọ̀bù nìkan ọmọ wa kí ní kò tó rí ọwà lálọ gbé sí nígbà àwọn àrí bátìrì sọ́lá ọjà spíkà pé ọwù àbárí bátìrì spíkà ní spíkà tẹ́ǹsí wó ní jáwó ní sí tó ṣe pé lọ́wọ́lọ́wọ́ spíkà nìlẹ̀ 45,000 wọ́n ní ká sọ̀rọ̀ pé káwọn èèyàn má jalè mo wò pé unnecessary wọ́n tẹ́ fi wò púpọ̀ necessary ni pé mo gbàgbọ́ pẹ́ni tí wọ́n kírun ní jalè ẹni tí wọ́n mọ́síláṣí wá kírun kò ní jalè tẹ́ bá rẹni tó mú ẹni yìí kò kírun mi ṣùgbọ́n mùsùlùmí ó gá lóun kọjá lọ ní ilẹ̀ mọ́bọ̀ ilẹ̀ ọmọ́tàn yẹn ni lòun rí bàtà lẹ́nu mọ́síláṣí pé a ah, mọ́síláṣí náà jà yìí wọ́n é sílẹ̀ òun bá rí bàtà yẹn bá rárá yọ wá ọwá yọjú láti bí gíláàsì ẹmọ apá gíláàsì dé ọwá rí pé ń bẹ́mí tí dákí ní ẹ̀láàmú ó tún mú sí lọ́wọ́ ló tún wòyà ìwọ̀ tó tó lọ́rẹ́ bá yọjú ń gun ni ah, ẹni bá họ hmm. ọwá lọ bọ́ ní títí jáun ọjà tán jáun ọjà tán ó wọ́n lọ báyìí tó náà wọ́n tẹ̀lé wọ́n lọ wọ́n tẹ̀lé nígbà àríkò débi tí pàlá ní olè olè olè olè olè ọ̀pìtàn nẹ̀ka sún ojú spíkà lẹ́pẹ̀ẹ́ lọ́bá wọn bá ra mú kí ló gbé ní spíkà tó gbé ní iná lójú lẹ́nu ọlá ẹmọ̀ ọwà gbé wá sínú stọ̀ mi nígbà lẹ́wà mọ́ lọ́wọ́ wọnú ọjà wá ẹ̀yìn ará ọjà ó ní ẹ̀ ó lè kánjà yín o àti gba spíkà ọkùn bíbá ẹ̀ lọ́wọ́ lọ́sẹ̀ wá fi hàn wọ́n bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ bátìrì sólà ẹnìkan ní bátìrì sólà kan ti gbé lẹ́yìn ti ní 40 mọ́sìkì náà wọ́n ti gbé tìtọ̀rọ̀ yín nígbọ́ afá kan afá lẹ́yìn ọba ti ń gbé kánò wọ́n bá gbé owó wá fún àsìkò òṣèlú ń bọ̀ àfáà ti ń gbowó òṣèlú briefcase wọ́n ègbé wá bàbá wá gbé sérí tébù ní sì tinú bàbá sùn ní ìnáàrù nígbà tó bàbá ó jì í láti ìnáàrù ló ti wo briefcase yẹn kó wọ́n ti sí wọ́n ti kó gbogbo rẹ̀ olùwà ní ah, àwọn ará Saudi ti dẹ́fà tọ́lá àwọn ọmọ ní wá alásowó mi wọ́n gbé wọ́n ju briefcase sílẹ̀ olùwà ní mẹ́lùm bá rí pé ah àwọn ẹbá bẹ̀rẹ̀ sí wákí bàbá bàbá à ẹsì jẹ́ wọ́n lọ bẹ́ẹ̀ olóòrùn àà nígbà ọ̀gá mi ní òbínú ní òjé ń bínú wọ́n ta lọ̀gá yán lọ́lọ́run kí lọ́lọ́run wò tó rẹ gbá agbọ́mọ́ láti ó nígbà láwọn ní òbínú tó jẹ́ wọ́n lọ rẹ̀ nínú ọ̀pọ̀ àwọn olùkọ́ pé mi náà owó òṣèlú kúkú ní tẹ́lẹ̀ ṣùgbọ́n tó dájú tí ò ní èméjì nú ni pé ẹ̀mí àwa balẹ̀ sọ́dọ̀ Ọlọ́run pé mo ṣe tán ní ibẹ̀ kò sí mo ṣe gbé ẹnikẹ́ni tó bá ṣaburú tó dùn wá lọ́jọ́ tọ́lọ́run bá fẹ́ gbẹ̀sìn ara owó tó pọ̀ láyé ń bíbẹ̀ gan lórí mo sọ̀rọ̀ kan bí lánàá rí ìlé ohun tó ṣẹlẹ̀ ránàbà tó yà lọ rí wọlé níwájú second gate ti BHS ẹ̀rì pé sampost wà mẹ́ pé mọ́ gbẹ̀bọ̀ síbí gbẹ̀bọ̀ síbí kí tí ọba jẹ́ ayin àwọn èèyàn tí ń sọ nígbàtà àwọn èyí gbogbo báwọn yẹn ṣe tọ́ sọ́rọ̀ ibẹ̀ yẹn tó wọn ọ̀rá àti ń gbẹbọ mọ́ ó jẹ́ káwọn èèyàn sọ ládùúgbò pé àwọn tí ń sọ gan ìjọ lọ́wọ́ nú ní ìjọ lọ́wọ́ nú ní níjọ́ tọ́wọ́ pálábọ́ òṣègi eléri burúkú mọ́ ó fọ́ ọkàn mú tẹ̀sùbá lọ fọ́ ọkàn gbẹbọ wọ́n bá ra mú ẹnìkan ní à

bẹ́ẹ̀ni tó bá dàlì kí á mọ́ wà láì tó mọ́ bá ń dìrì pẹ̀lú àwọn èèyàn òkè á sọ́wọ́ ọ̀bọ̀ ohun mi tó gbé ní wọ́n náà ìyá yìí pọ̀ ẹ́ kí wọ́n náà gbé mi nìkan fún ẹjá kẹjì àti páwọn tó gbọ́rọ̀ rẹ̀ ò lè wábí wọn ò lè wábí wọn ò retí rẹ̀ ń lé tẹ́lẹ̀

lọ́yá ọwọ́ rẹ̀ náà lè fa torí Yorùbá ló lè kìí jàgbà kọmọ̀ sí ní ojú fèrè náà lèmi náà wá sọpá náà à sí torí pé ẹ̀ká pé wọ́n ti tú kìíní náà rẹ̀ ní ó tú fún rẹ̀ à ń lò ẹrántí irin ẹ́ mọ́ gbé wọlé

ilé iná ìbànújẹ́lẹ́ ọkọ́ jẹ́ pé tàbá múrù rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tí ó kó wọn ọ̀gbọ́ rí kó lè ọ̀dá rẹ̀ kó dàbí èsè mùsùlùmí ọ̀rọ̀ olè jíjà èsè nǹkan gidi ó burú débi pé ìran Yorùbá kórìíra olè wọ́n tún dáre fólè kí ni wọ́n fòlè sí láyé tí mo wá láyà kòránà bá yẹ̀yẹ̀ èèyàn sáyé yìí kọlọ̀nsá ànàwà ilé ìjẹ́bù ti jẹ́ subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta ونستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته